Ọlọ́run sọ pé oúnjẹ kírísímàsì ni ká mọ̀ jẹ tàbí ká mọ̀ jẹ. Ǹjẹ́ ọ̀rọ̀ ọjọ́ mi? Ẹ tó ń jẹ wọn ló sọ fún ọjọ́ mi. Ọlọ́run ò tí jẹ́ kí n tí mo rò sẹ̀, tọ́tọ́lọ́ bá jẹ́ kí ó sẹ̀, àwọn èèyàn tó kù wọn àfi kọ́gbọ́n. Dọ́tà bá pàdé báyìí, body light báyìí, pé ìbú ọ̀ ní èmi báyìí, tí ìhàn ní dùgbẹ́sẹ̀ méjì ọ̀ tábìlì kan báyìí, yóò mọ̀ pé òun ṣe ọ̀ṣọ́ láyé o. Wàlá kò ní wúlò fún ẹ̀ mọ́ láyé ìyá náà ni o ìyá yóò jẹ o mo fi ọlọ́ọ̀ bùra jọba sẹ́ni gbogbo ẹgbẹ́ ọ̀pá ránṣẹ́ tí o tí o fún làkàyè kúlókè lọ́wọ́ torí ẹni tí wàá ti jẹ́ ló dá yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ bí ọlọ́run mọ́ ẹ sọ ọbẹ̀ ń gbẹ́ fún yẹn ní mọ̀ràn ẹ má pàṣẹ fún mọ́ àṣẹ yẹn àwọn mi ò fẹ́ gbàṣẹ so ẹ má sọ̀rọ̀ bí aláṣẹ máa ń fún àwọn èèyàn gbẹ́gbẹ́ àwọn náà kí o tí wọ́n bò mí tẹ́ tí wọ́n mi lò ẹ̀ ẹ̀ ǹjí tàbí kìtàbí ẹ̀ ní àjíhù bí kìtàbí ọkọ̀rọ̀ bàbá mutira kan wa èmi n'o mutira kan si ni káyọ̀jú ma fura nímọ̀ràn ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọjá kí ẹ̀ máa pàtó bẹ́ẹ̀ nìkan ẹ̀fẹ̀ kó máa sọ bí authority ní hmm. authority yẹn mi ní gbọ́ ń sọ fún yín pé no nǹkan ẹni kò da yẹn lọ́dọ̀ tèmi òun ló da tó dé o fẹ́ kọ́ sọ fún mi. n bẹ̀rẹ̀ bá ti mẹ́rì wá. èmi lè gbàgbà létí pé lọ́tẹ̀ nbẹ̀rù bí yóò yọ̀ọ́ iná oríṣiríṣi lọ́tẹ̀ nbẹ̀rù náà bí sẹ́yìn. èmi ni pé oúnjẹ oúnjẹ christian sẹ́rí ẹ̀wọ̀ wàkàrà wàkàrà sẹ́rí ọ̀rọ̀ nípa àwọn èèyàn níparí ayé mùsùlùmí àti mùsùlùmí àwọn alájagun kan yìí olùdó ọmọ àgbọ wàláì ìdí ni pé anábì gẹ́tọ́ lọ́rùn ránṣẹ́ ó fẹ́ kọ́ jẹ́ ni àwọn èèyàn kan wà wàhásán tàdíbi àwọn èèyàn kan wà tẹ́ pé wọ́n rẹ́dí àti gbọ́n tẹ́ fẹ́ sọ wọ́n yẹn abuse wọn ẹ lé àwọn èèyàn dànù kí làwọn fi súnmọ́ yín ìwà yín tẹ ẹ níyì ni ibẹ̀ ń lẹ́nì kejì tí ó dẹ́gbẹ́ kálíbù ni. ó pẹ̀lú pẹ̀lú pé yẹn ebi máa tijú yẹn ṣe kókó tá a dúró sí yìí mi ò máa bẹ̀rù ẹ̀yẹ́ kaba tí bá tí bá tó àlẹ́ mi mi yín sọ fún yín báyìí ni dàrẹ́ pé kọ́sì mi ní gbé àwọn ọ̀rọ̀ kó oúnjẹ kó máa bù sí yẹn lójú ni pé no mọ̀sùn báyẹn máa o lọ́tò oge mo jókòó tiẹ̀ kó máa sọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ lọ́nà tí yóò gbà pèlè hekimati wàlẹ́ mọ́sálẹ́ kódà ṣé anabi ò bá àwọn eh, tí wọ́n jọ ṣe ni sáwọn apàdé wa mọ̀ náà gbóngbó ni alẹ́ náà gbóngbó náà ẹ̀yin náà sọ ń sìn ẹni pé ẹlòmíì ò kàtìrà ìwà ni yóò fi gba ẹ̀sìn lára èèyàn ìwà ń gbà míì ó pèèyàn sẹ́sìn ju ìjọ̀rọ̀ ẹnu lọ àwọn tá a dẹra fún òkè ah, ìfẹ́ dàpọ̀ máa ọkùnrin kristian yẹn ọkùnrin kristian yẹn mo sọ fún pé o ò sì lè bẹ̀rẹ̀ sínú wà láì wọ́n gbẹ̀sẹ̀ kẹ́yìn ayé òun náà ó ní ṣùgbọ́n kò ti tó táyì wọ́n bá ń wò ó ṣé báyìí ẹ̀yìn máa sẹ́mẹ̀ntì ń tàwọn àṣẹ lẹ́yìn tẹ́lẹ́kẹ́ ẹni ẹni tàpádéhùn ni mo sọ ó ní wà láìtàláì ẹ̀sìn tóun tẹ̀tẹ́lẹ̀ okò báyìí lòun jẹ ìyá àwọn mùsùlùmí ni bàbá àwọn mùsùlùmí ni hmm. orí ló gbé òun níbi ní á ah, orí kò líle léyìí o ṣé ẹ lè déǹjì sí Islam wàláwọ̀ ẹnu Saudi níbi tí wọ́n ti mẹ́sìn wá lọ́hùn gbogbo ayé mọ̀ yìí olúwa láì òun padà sẹ̀sẹ̀ kẹ́yìn hmm. ṣùgbọ́n ẹ sọ fáwọn tán tí wọ́n jẹ́ olùrànṣẹ́ tí ọlọ́run máa ń ṣe sáwọn wọ́n ti máa ń abuse àwọn jù ẹ lè abuse ẹni tí ó máa ń tó ń ṣe pẹ̀lú tó gbà pé kóun ṣe kó gbọ́ tí láéláé mo sọ àyè mo láwọn tí mo nǹkan bí wù àwọn kan wà ẹ ń wẹ̀ lè jókòó ń wẹ̀ ẹ lè jókòó wájú wọn kẹ́kọ̀ọ́ sọ̀sọ̀ hmm. tẹ́ ẹ bá mọ bẹ́ẹ̀ sì mú wọn mọ ọmọ ṣe mú àwọn èèyàn pẹ́tẹ́ pé rárá bá wọn lò ó ọmọ bá wọn lọ kì í ṣe nínà kọ yóò wá ṣẹjú ọdún ah, àfà láti bá ti bá mi ṣe ọkẹ títí ọlẹ máa sá lọ mọ ṣùgbọ́n mi ò sá lọ mọ àfà mi ò sá lọ mọ màá dẹ́kẹ́ borí yìí lórí mi. nígbà tí mò ń jẹun lọ́wọ́ tí mo ní ah jẹbi tí mò ń jẹ ìwà bọ́tà gbé fún mi wá jẹ before kó tó kan kéwú ìwà àlàkọ́kọ́ tẹ́ bá dẹ́rẹ́lẹ̀ fún yàn anything tàbí ìgbà lọ́wọ́ rẹ̀ ah easy. Eh, but ẹ ń ṣe bíi pé ọlọ́run ní àwọn èèyàn kẹ́dẹ̀ wà ọlọ́run kàmọ̀dà ní irú wọn lèmi o èèyàn lè ṣe bíi pé òun lákin sí mi kó máa sọ̀rọ̀ fún mi pẹ̀lú akin kí n gbà o hmm. kójú dòdò kódà kọ́ ẹ pé ànábì ní gbẹmí ọ̀sán òkè ànábì wà bẹ̀ òun sọ báyìí ní sọ báyìí ànábì sọ fún fún fúnra rẹ e, èyí tí ń sọ ìnigbọ o ìnigbọ ìdílé sọ ìwọ ni kò sọ fún fúnra rẹ o eléyìí tó eléyìí tí mo rọ wá sí ìnigbọ ti tiẹ o tóge tóge ọ̀nà títà ẹ̀mẹ́gbọ́ ẹ̀mẹ́gbọ́ ẹ̀mẹ́gbọ́ sẹ́ni ìdánwò mi lẹ́nu mo lágbẹ̀ẹ́ sí sọ̀rọ̀ yẹn yìí sì gbókọ̀ yìí sì káàkiri ayé ni pé. Eh, mo pàdé àbáwá jídìkẹ ọgbọ obìnrin ni. sẹ́yìn ṣáà ẹ̀wọ̀n sọ pé adé ìwọ̀n láàrín wọ̀n láàrín ẹ̀ka ni mo tún pọ̀ báyìí kò change kò change kò change na kò change gan àbúrò àgùnlá kò change gan but ẹ àwọn kan ìfẹ́ pé iná wọn ni ìwé ìmọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ṣe jẹ́ yìí. pé bẹ́ẹ̀ ni kàmá báyìí. ṣé bàbá wa ṣe jẹ́. mo bẹ́ẹ̀ ṣe jẹ́. yóò fẹ́ máa ṣe pé máa gbọ́dọ̀ rí wọn bẹ́ẹ̀ ṣe dókòtà wọn àwọn olùbídíà àwọn olùbídíà ṣe gbádùn ni àwọn olùbídíà kí náà bàdá. àwọn tẹ̀ ń sọ yẹn wà ní dókòtà. kí ló dé tẹ̀ ń ṣe báyẹn nǹkan tí nǹkan tẹ̀ ń sọ gbogbo nǹkan tó wà lẹ̀ nǹkan tó ṣe é ṣe ní àárín kí òní tó lò lálẹ́ ṣùgbọ́n tí wọ́n ṣe ń ṣe nù tí yóò ní fìdá ìgbà mọ̀ àníjọ sí. ayé mọ̀ alọ́ ta yín pé àwọn eléyìí wọ́n lé káàkiri koro àwọn eléyìí káàkiri koro àníjọ gbádùn ni ẹ bá tún lóhùn òní bẹ́kẹ́ nìkan gbádùn òní fóònù náà gbádùn. sẹ́rí fatiwa oní oúnjẹ tí mo ṣe mo ṣe é bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwúlà káyọ̀dé fẹ́ ṣe fún wa ṣe tẹ́ bá ní nọ́tẹ́ fi wá sí ẹgbẹ́ wa èyí jẹ oúnjẹ Christmas lónìí. àkóso ẹ̀ wá sí Christmas lónìí. níjọ́ yẹn ni mo á ní mo ti jẹ́ ṣé wọ́n búra fún yín bí wàláhi tàláhi súnmọ́bìlá ilẹ̀dí ilá ilá ilá wa ẹ tó gbọ́ jẹ́ wá fún mi jẹ́ náà Christmas kú bí ọ̀tún la ọmọ Ìbàdàn ni wọ́n ń pè ní àjìkíní kan àṣàbí alámọ̀là ní London Christmas kú bí ọ̀tún la ló wá kí mi pé mo dé sí London ló gbé oúnjẹ wá fún mi mi ò wá jẹ ebi kan lónìí ní mo ti jẹ tí n bá wá jẹun Christmas kó mọ̀ dà fún mi pé mo ti jẹ́ pé ẹ ṣe tẹ́wà sí sẹ́kẹ́tì sí sẹ́kẹ́tì yìí jẹ́ o kò tí ẹ sì sẹ́yìn tí ó sì lè kí n bá sì ń gbé òun gan náà gan ibi ọ̀dọ̀ àwọn mùsùlùmí ni mo wà ẹni tó gbóúnjẹ wá fún mi tí mo sọ yẹn àṣàbí aláwọ̀dà náà ń pè ó wà London mùsùlùmí ni mùsùlùmí gan pọ́ńbélé ọmọ Ìbàdàn yìí náà ni níbẹ̀ yẹn náà òun ló gbóúnjẹ wá fún mi ó dà pé ìjọ mẹ́rin tí wọ́n ṣe Christmas ń gbà yẹn ni mo á kàn fàtí wákàtí àwọn kan sọ̀rọ̀ ayi bu yi sanwó náírà ìjẹlẹ fa tani sinmi ló di kiri kúrò èmi ti jẹ ẹsẹ tó bá se wàláì tí n bá jẹ ayé ọ̀rọ̀ kí n mọ̀ ní. sàgbé sàgbó lẹ́gbẹ́ kò parí à wọ́n wọ́n wọ́n kí n jẹ́ kò parí kò parí kí n kọ́ kàdé kò parí kò. kílẹ̀ kí mo jẹ́ kí n jẹ́jọ́ yà rẹ̀ mi ò jẹ́jọ́ yẹ mi ò jẹ́ mo kàn lókè mo jẹ́ ẹni pé ẹsẹ̀ ń tẹ̀lé àṣẹ mo kiri sáárì mo ẹsẹ̀ mo sì máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi ọlọ́run ló mẹ́tí ń sìn òun nǹkan míì mo kẹ́ jà fún ni ẹ̀ ṣe. wàláhi tàláhi sumabila ìlẹ̀dí mọ̀mí ti kú sí ọdún mélòó báyìí sixteen years kọ́pìlà ní mọ̀mí tó kú mo ti sẹ́gẹ́lẹ́ báyìí. wàláhi tàláhi sumabila ìlẹ̀dí láìláìláì sixteen years to this time tí àwọn mẹ́sàn-án lùsùn náà ṣe ṣe ó lè ṣẹ́jú mi ẹ gẹ́tẹ̀ èmi lóró ju nǹkan báyìí ó ní ibi tẹ́mi gbúdù sí ṣe get the reason sixteen years to this time mo ti sinmi ẹgbẹ́ yìí wàlúwàhù ṣáàyìn mo kàn ń jà fún ni pé wọ́n yìí tẹ́ ẹ fẹ́ káyé sọ̀rọ̀ yẹn bí báyìí ẹ fẹ́ fáwọn yẹn ní ọ̀rọ̀ gbọ́ ẹ fáwọn sọ̀rọ̀ bìtúrú kìnnìhásánì kí wọ́n fi gbọ́ ẹ máa lò àbíkà tẹ́ kí bóyá ẹ̀yin lẹ dá wa mọ́ bàbá pàdé wọn náà wọn sẹ́yìn bá sọ ẹ jẹ yàrá yàyà ṣé ẹ bá sọ dé bẹ́ẹ̀ lẹ dá wa no no no no you can't just talk to us like that ẹ bá wọn pẹ̀lú tá gbọ́ àmọ́ ọlọ́run ò jẹ́ kí n tí mo rò ṣẹ ìjọ́tọ́ náà bá jẹ́ kí ó ṣẹ àwọn èèyàn tó kù wọn fi kọ́gbọ́n jọta bá pàdé báyìí body light báyìí pé ìbú ọ èmi báyìí tí ìhàn àníjùgbọ́sẹ̀ mi yọ tábìkàrà báyìí yóò mọ̀ pé òun ṣe ọ̀ṣọ́ láyé òun wàlá kò ní wúlò fún ẹ mọ́ láyé ìyá náà ni o ìyá yóò jẹ o mo fi ọlọ́ bùra jọba sẹ́ni gbogbo ẹgbẹ́ wọn bá ránṣẹ́ tí o fún làtà yìí kúló gbé lọ́wọ́ ikú pọ̀ gbé. ẹ wọ́n sọ̀rọ̀ fún àwọn èèyàn mo fi tí mo sọ pé tí mo ní mo níjọ sọ́ndẹ̀ tó lọ kọ́ ni mo fi lọ sọ́dọ̀ simbra ẹlẹ́à tó tí mo tó lọ lọ́wọ́ ni mo fi lọ wọn láwọn lọ kírun lọ́dọ̀ wà fásitọ̀ bá wọn fẹ́ lọ sí ibẹ̀ ní sọ́ndẹ̀ tó lọ yìí níjẹ́ ò bá ṣẹlẹ̀ káni bá rí ibi lọ ni ẹ̀ bá mọ̀ kí ẹ fẹ́ lùsì irú wa yìí ẹwà dúró ẹwà dúró ẹjọ́ lùsì àwọn gbogbo ọ̀dọ́ nàìjíríà èmi náà tẹ̀ gbogbo gbogbo ẹtí ń jẹ́ ọ̀dọ́ nàìjíríà ọ̀dọ́ títì èmi èmi náà tẹ̀ bẹ́ẹ̀ ni ìrìn níta yìí jẹ́ o ọ̀dọ́ ní títì báyìí street bẹ́ẹ̀ ni èmi náà tẹ̀ ìdí ń bá sọ fún ẹni wọ́n gbọ́ kí àwọn ọmọdé ṣe múruwa yìí pé kó bá sọ ọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé yóò lù sí tó pọ̀ ọlọ́run ó dẹ̀ bọ́ sínú ìṣàkùn ọ̀gẹ́ ìlérí ìbílẹ̀ yìí wọ́n ìdẹ́rẹ̀ fi mọ́ bẹ́ẹ̀ sì mú irú àwọn eléyìí ẹ fẹ́ báyìí tó gbọ́ sọ̀rọ̀ ẹ̀ ń wá ń gbà tó pẹ̀lú àìdílà káì bàbá ẹ wá ọdún ọ̀rọ̀ tó sọ nísìn tẹ́lómi bá sọ orú ẹ̀ kò à ní gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀ ẹ̀ ń lu bàlágà tó pọ̀ mo dẹ̀ ń gbọ́ ó wọlé sára mi gan ẹ̀ ẹ̀ dẹ̀ fi abuse mo dẹ̀ ń gbọ́ ẹlòmíì yóò sọ jìyà ni wàlá yóò sọ jìyà ni nǹkan tí mo gbé sígbà tí mo jókòó tiẹ̀ sígbà tí igi ti súnmọ́ gi ọ̀bọ̀lọ́fẹ́ mọ̀ yọ à ní tú kámẹ́rà <laughs> nítorí pé kò sọ̀rọ̀ pẹ̀lú ọ̀nà tágbà sí kiri o ẹ wá gún nǹkan tẹ́mi àti jẹun jọ àfàṣà ìdí sí tu ọlọ́run jẹ́ tẹ́mi rẹ̀ ogun. kò ní burú fún láíláí ní tí mo ń sọ pa bọ̀bọ̀ yẹn àwọn nǹkan ìfẹ́ gbọ́ àmọ́ ah, no tó bá yẹ pé torí pé kéèyàn sùn tọ́lọ́run ni yẹn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí ì ṣe mọ́ tí mo fi ilẹ̀ nítorí tiẹ̀ torí ó fìfẹ́ bá mi lò ó fi ìwà àti àpọ́nlé bí ọdún mẹ́fà làwọn ti jà tẹ́pẹ́ ó wá ó ní tí ń bá tí ń bá tó bẹ̀ kí n wá sí kò mú ní tó bá bí ọ̀nà kó wá pàdé mi yín wà wá sí kò yẹn wà wá sí kò yẹn yín ní wà sí mo lọ sí wa ọjọ́ yẹn làwọn ọmọ ojú náà ń jà tó ń para wọn mo ní màá sí wà sí mi ló ti sẹ́ àtúkò mi àtún lọ sí bọ́lá lọ́nà adẹ́nìjì ibẹ̀ làwọn pàtẹ sí òun náà wá wá bẹ́ẹ̀ ni wá àtọ́kàn ti àtọ́kàn ẹ wo ikimọ̀ hmm. ẹni tí mo torí ẹ̀ wá láti lọ tí mo wá jà lẹ́kọ̀ọ́ mo wá pàdé ẹ̀ pé jáde fi hàn ara wa àtọ́kàn ìní bá ń jà àfa mi ní látọ̀kàn mi ní bá ń jà hmm. ayẹ̀sí lé lé gbogbo ayé tí mo kẹ́ àpàlẹ́ mi ní bá ń jà mi ní bá ń jà mo ní kí ni wí náà ó mi ò gbọ́ tí àwọn táwọn súnmọ́ ní olóhùn gba níjà pé àbá àwọn lẹ́jẹ́ ó lọlẹ̀ yẹ́yẹ́ ni àbá pàtó wá dé síwájú mi máa ń wá ẹ̀. kọ́sọ̀ mi. máa ń sọ àyè torí ọwọ́ mi ti ń gbọ̀n tọ́wọ́ mi bá ti ń gbọ̀n àyùjọ blo ni sáàsì àwọn ará níṣẹ́ ìlàyẹ̀wò ẹ̀dẹ̀ ní sùn ṣẹ́gbọ́n ti ń sọ sọ pé òun ní báyìí ọ̀gá àbàwọn lẹ́jẹ́ ẹ̀wẹ́ láàánú fún mi lónìí kí ẹ̀wẹ́ fún mi ìwà láti jọ náà n tí wàá ṣe tí ó wàá rí pé ah ṣùgbọ́n ìbílẹ̀ wáṣíwáyé sí ni wàá ṣe mọ́. ẹ̀yin ò ṣe kọ́rú ẹ̀ ànífilẹ̀ fẹ́ ṣe sí wa kẹ́tẹ́kẹ́ bá a sọ̀rọ̀ sáà ṣe kúfúrú ni ẹ̀ ń kírun mò ń kírun ẹ̀ ń gbàwẹ̀ mò ń gbàwẹ̀ o ní àkídà pé ọlọ́run ẹ̀yọ̀ kan ni mo lákìídà bẹ́ẹ̀ ẹ̀ àjọ ń lọ sí ájì mo gbà pé alukurani kìtàbù láàyè ni amantu bèlè bèlè islámì wábì rọ́bì àlẹ́sí sẹ́yẹ́gẹ́ tẹ́sí gbogbo nǹkan tí èèyàn fi ń pera ẹ̀ ní mùsùlùmí mùmí ní gbogbo ẹ̀ ní mo ní sí àwọn fùrú àwọn pé ká má rí ẹ̀jẹ̀ òkú ká má sọ̀rọ̀ gan sẹ́wọ̀n lóyún àkèmí ní gèfèrí no no no no irú nǹkan báyà ló yẹ káwọn tó kù náà máa ṣe wọ́n láyà bá ti rí èrò tí ó pọ̀ tí ẹ bá lùs àwọn nǹkan ẹ wo jọ́dọ̀ tí ọlọ́run tí Umaru sáré mọ̀ mọ̀ ẹ wo àwọn tó tún tara Umaru gba gba Islam ẹ̀yin ẹ kàn fẹ́ sàn nípa sáwọn èèyàn kì í ṣe kẹfẹ́ tún wọn ṣe tí ẹni tó ẹni tó rẹlẹ̀ síyàn tó fẹ́ tún ẹni tó ga ṣe ó ní bí ó ṣe sọ hikima ni wàá sí ẹni tó bẹ dẹ̀ wà lókè náà tó fẹ́ tún ẹni tó wà lẹ́lẹ̀ ṣe ó ní bí ó ṣe ìgbà mi bẹ ẹni tó wà lókè yóò tún fi ẹ̀dẹ̀ ẹ̀lẹ̀ lo ẹni tó wà lẹ́lẹ̀ oníwò kó kéré sóhun tí ẹ tó bá àkàrà kan láwọ ẹ ẹ wo bí ti máa sọ àjẹkàn sí èyí yóò fẹ́ gbọ́rọ̀ yìí ẹni tó dùn mí lọ ẹ wo bí ti máa sọ yóò mọ ìyẹn ó fẹ́ ah èmi fẹ́ ṣe kínní ìjọ mi o torí àwọn ṣéwù tó máa gbọ́ kí mo ṣe kínní yóò dùn wọn o ẹni tó jùyìn lọ tí wọ́n ń fàpọ́nlé bá yín sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jù lọ àwọn ò ní kí mọ̀ gbólé yín o gbogbo tí ń dàrọ̀ ọdún náà nìyẹn o kìí pé dáwọ̀ yóò dá o gbogbo tẹ̀wé gbogbo ẹ̀ ní ọ̀nà síbi yẹn kátìrà ni a sì gbọ́ kéwúyé ẹ bá ti mọ lọ́gà tó lè mọ ìtumọ̀ jáhà tó mọ kọ̀ádà tó mọ sàhábà tó mọ gbogbo àwọn kọ̀wáìd tó mọ lọ́gà tí ẹ̀ níta púpọ̀ tẹ́bi sọ̀rọ̀ fún tẹ́bi yé ó dà ẹ ti wá ń làágùn báyìí nísìnyí kò tó bá ṣe mọ kí o tó tí kò sí tìràlógà náà tí ẹ bá bìlífù ẹ gbé tìràlógà rán bí nísì kẹgbẹ kalẹ̀ sí bí nísì hmm. tí ì rírí kí n máa tu mí ní ṣe ráì má tó báyìí hmm. ní ti mọ irú nǹkan tí ń bá bọ̀ ní mọ̀ pé náà ni ẹni tó wá mọ lúgà tó mọ èdè ẹ wá mi kéwú bá sọ lọ́jọ́ yìí kò wá gbọ́ yìí. Hmm. ẹ gbọ́ ẹni tó mọ kéwú ẹ wá mi kéwú bá sọ lọ́jọ́ kò wá gbọ́ yìí tí èsè pẹ́ẹ́sọ tápà nǹkan mi ti wà ń bẹ̀. àwọn ẹnìkan tẹ́ ǹjẹ́ rí ìjókòó yìí ọlọ́run bá kí bàbá yìí àwọn ẹni ká change ọ̀nà tán gbà sọ ìyẹn ní sẹ́yìn lọ́nu change sẹ́yìn lọ́nu change ọ̀nà yẹn lẹ́fi ní wọn bí pé agogo wa ń gba tiwọn ẹni tí ẹni tó bá mú yàn yóò kọ́ dẹ̀ra fún yàn ni yóò kàṣìyàn báyìí ya mo bọ̀ wá mo ti mú ọ. sẹgbẹ baba baba tí èyí bá ti mú yàn ẹ ní ẹ ní kọ̀ láti tẹ̀lé ẹni máa ń ojú èyí sí ní bàbá èyí ní tíjà tẹ̀lé ẹ bá mú yà sètáni mọ́ wọn yẹn náà fi ń wọn àwọn ẹwà ẹwà àwọn ẹni tí ti wọn ti jù àti bọ́ wò sílẹ̀ wọn ti jù àti bọ́ wò sílẹ̀ sètáni ti mú wọn wọn ń tẹ̀lé wọn rí bíyà àwọn ní fáǹsì o sètáni ní fáǹsì gan bẹ́ẹ̀ ṣe wá wà nísìn kò sí nǹkan náà láyé ojú mi tí wá kí á tí bá ṣe dára àbúyẹ mẹ́ta mọ ọjọ́ tí n bá yí àti ẹwọ ẹsẹ kan tí n ṣe àwọn kan tí bẹ nù mí ni mò ń sọ tí mo yá ó lè dàgbà àwọn ẹsẹ̀ kìíní lóòótọ́ ó lè dàgbà àwọn ẹsẹ̀ kìíní lóòótọ́ but ẹn bá báyọ̀ sọ̀rọ̀ lọ́nà tí yóò nígbà gbọ́ kò fẹ́ kéèyàn ó gbọ́ náà ni tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ gbọ́ tèmi nísìn máa fi àbùkù sínú àpálẹ́ fún yín mo mọ bí ẹ̀sìn máa ń rẹ́ àbùkù má pọ́nlé àti bíbí ebi màálíkù ni mí nà ẹ̀ tó ń sọ̀rọ̀ káàkiri ẹ̀ mọ́ thirty eight years ni tí mo ti ń sọ̀rọ̀ káàkiri ayé thirty eight years mo mọ ẹ̀wọ̀n ọ̀rọ̀ bàjẹ́bàjẹ́ tí ẹ bá ń pamílẹ́ tí ń fa àbùkù rẹ̀ tí má kàn fẹ́ fún un ní chance gbogbo gbogbo lọ màá fún un njọ́ mi báyìí tó bá wá báyìí màá gbé fún tán yẹn gbogbo yín kó wa kó fún <laughs> kóbakóba but wàláhi alazim gbogbo tẹ̀ ń sọ yẹn pátápátá ṣèkì náà gbogbo ẹ̀ lálẹ́ ṣe gbogbo ẹ̀ lálẹ́ ṣe ṣùgbọ́n ẹni tí bá ń báyọ̀ sọ pẹ̀lú àbùkù ẹ̀ ní gbọ́ àfa inú àwọn tí a jẹ kọ wa ó ní ta àmọ́dìní nasihata fi ń fi rọ́ọ̀dì wàjà níbùnì nasihata jamaha fàyín nà nusaha bẹ́ẹ̀ nà nasi náwó mi nà tawbihi ládọ́símà ẹni tẹ́ ẹ fẹ́ kọ́lẹ̀ kọ́ tẹ́ fẹ́ tún ṣe wà ń gbọ́n àbùkù tún ṣe kódà ẹ̀ lè gbé sàgàtẹ́ mọ̀ sọ́fún àmọ́ kò ní jọ́nà àbùkù ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò gbà tiwọn yẹn àbíká ní tó bá ti ní kí n wí tẹgẹtì ẹgẹ ń kó ikọ̀ náà tẹgẹtì tí ò bá ti ni ò gbà ẹ̀yin nítorí ṣe da but ọ̀nà tẹ ẹ tún ẹ tún wọn kọ̀ dẹ́mu abẹ́ pé àwọn àwọn kèfèrí tí mo ṣe Muslim. ìgbà mi èmi náà wà ní kéèyàn ó di kóòtù gan ó dàbí ìyá lùsùlùmí àwọn nǹkan tí mo wẹ́ kò dá kéèyàn yìí ìwà ìwà fi ìwà sẹ́yìn báyìí mú náà ìwà dùn ah! ẹbí ẹbí la bíbù alabibu yìí asubahánilá ah, alabibu yìí ti sọnù ti sọnù eh? ẹgbẹ́ni tó wí ó sọ fún wa pé kéèyàn ó di kóòtì ọ̀rọ̀ kúkúrú ó dáa ju kéèyàn ó di alùsùn lọ bàtà yìí náà ti kù alẹ́ ní tí ò da èmi náà wà wá ní tó burú gẹ́gẹ́ ti sìn àmọ́ ọ̀la ọlọ́run sọ lẹ́sàn dáadáa níta ẹ̀ ṣe yìí ẹ ba lẹ́sàn níwájú ọlọ́run torí pé kì í ṣe pé a fi ń kọ̀ ẹ̀dá yìí ẹ̀yin náà mọ̀ tí n ok àkàràkà mo ní kíní ẹ̀tẹ̀lẹ̀ mo ní kíní ẹ̀tẹ̀lẹ̀ eh, fún mọ́ṣẹ́ tẹ̀lẹ̀ yóò lọ́gbà mo ní mo ní kíní rọ́múlù ẹ̀tẹ̀lẹ̀ tí wọ́n fi mọ́ṣẹ́. sẹ́wọ́n tó sẹ́wọ́n tó lọ́wọ́ mi ẹnìkan gbé ńlọrin àwọn kí n bàtà yìí sàrùmí. Eh, ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ó mọ kéwù gan àjọ máa ń ṣe àjọ máa ń ṣe ọ̀rọ̀ ọ̀rẹ́ tó ní lóga láti bíi bíi eh, nineteen ninety one nineteen ninety títí títí tó fi dàsùkò tí bí bí nǹkan bí fifteen years sí ìsìn báyìí mo kí mi lé mo wá sọ́dọ̀ mi gan ní ìmọ̀ tó gbà yóò kàn gbé mọ́ṣínì rẹ̀ wá a park ó lè bu three hours four hours a dùn pílẹ̀ sọ́dọ̀ mi a máa ṣàwádà alùsùn náà náà ó kàn ní ṣe kìlàbí kìnìún kìnìún yìí ẹ̀ máa ń ṣe máa dákun ó ní ṣe ẹ mọ̀ ṣe mọ̀ da nígbà nígbà bá mi sọ̀rọ̀ kọ́lá kò yọ tíra sí mi tí èmi ṣe mọ̀. ìjọ náà fóònù náà ká yìí òun náà yóò máa gbọ́ mi yín sí ó ní mo ní àbáwọ̀dá ẹ mọ̀ tẹ̀sí ẹ̀yin fúnra yín ni gbé kíní ẹgbẹ́ ẹni kan kan da ẹgbẹ́ yín. láti jọ náà tí mo bá tún wò ọlọ́run kò gbọ́ mi sẹ́. sẹ́ ẹgbẹ́ yẹn rí ẹgbẹ́ yẹn rí àpá fàtà ìsàrùmí nílọrin wa òun ni ò jẹ́ kí mi ó wo sẹ́mọ́ àjọ tó kò ní bó kí á fún wa sórí Facebook wa ni àwọn sọ pé lẹ́rìn sẹ́mùsì lẹ́rìn ẹ̀jẹ̀ fún mi ọlọ́ba ẹ̀dà Labib Labib Lagaji ń pè mí ló kọ tí mo tó ọ bí àkọ́bí mi ẹlòmíì gan ṣéjì nígbà lọ́nà ojú rẹ̀ àwọn oníṣẹ́ agbọ́n ti tiẹ̀ kò pọ́sibú kí n gbọ́n náà tí mo mọ̀ kẹ́ mi ò sẹ́bọ̀ àwọn nǹkan tẹ́ pé ìwà èrì fún nísì ìwà èrì fún nísì tẹ́lẹ̀ ìhùn sísì dolóró èrì hùn ẹgẹ́ tẹ ìtàlẹ́wọ́ èrì fúnlẹ̀ ń bá sí so kéèyàn fílẹ̀ ń kéèyàn kéèyàn yóò tíra sí wa. ìlú nǹkan lè má wọlé. <laughs> lọ́tọ̀ tí wọ́n lè òjì wọlé. òjì wọlé. ṣàgbẹ́ kíríkan ti ṣẹlẹ̀ rí eh. mo wá pé yìí ẹ wá ní ẹ bẹ́ẹ̀ ni fa wàhálà ṣùgbọ́n nǹkan gẹ́gẹ́ mọ̀ pé ìtẹ́ fẹ́ mú wa <laughs> eh. kì í ṣe fún lẹ́sẹ̀ mi náà sọ yẹn. wọ́n mo mọ̀ pé kò wọlé mo ní ẹ̀rí yẹn wọlé o. ṣé wọ́n ní ẹ fẹ́ gbọ́ ni àbẹ́ mi. ṣé wọ́n ní ẹ fẹ́ gbọ́ ni àbẹ́ mi. àbẹ́ mi ìjọba ẹgbẹ́ ni wọ́n gbà tèmi. ẹ wo ẹ padà sọ́dọ̀ ẹ padà sọ́mọ́. ẹ ilé kan lọ́wọ́ mi yọ ẹ ẹbí ni mọ́tò mọ́ ẹ wo ẹ wo lè kọ́ wájú olùlékun yẹn kò sèso kankan ó yẹ kó sèso ó yẹ kó sèso àwa tí tí wọ́n bá ti rírú àwa mú kí ẹsẹ̀ mímú pé kéèyàn lókè ká jáde sùn náà tí wọ́n rí wa lò pẹ̀lú wa àwọn tó kù àmà ká mọ́ wọn tẹ́ bá ti rí wa ta jáde ní jáde pé àbí mọ̀ ní sọ̀rọ̀ pé káṣe bí ní káṣe bí ní ọ̀dà kó láṣẹ láṣẹ ẹ àkọ́dà àwọn ọkọ láì fún yẹn ó kọ́kọ́ lọ jìnnà pé ẹ wá o ṣé ìlú ayé bẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló gbéyàwó tàbí lórí ní ìyẹn wá olùdó ọ̀nà sọ. àwọn bàbá ti gbé sí wọn ní ẹni tí àwọn èèyàn tó sọ dẹnu tó fi ń gbọ́rọ̀ tó fi ń sọ̀rọ̀ jàre tó fi ń gbọ́rọ̀ tó fi ń rìnà tẹ bá lùsì ẹ ẹgbẹ́ tó ẹ tẹ lùsì láyé mo bá bá gà èmi ò rọ́ọ̀rì tẹ́mi fẹ́ kẹ́mi gba yìí ni èmi ò èmi ò tó jà yín ká ni láti mi àjàbàtà bẹ̀rẹ̀ ńlọrin tí ó pọ̀ gan ni o màtòmá ni àbá àjàbàtà ẹ má bẹ̀ mí jà yín tujọ yín ká èmi èmi láìkì yín tí mo láìkì yín bí ẹ sì máa ń sọ̀rọ̀ àjàbàtà mọ kéwù bàjẹ́bàjẹ́ ó mọ kéwù gan tí ó kún kọ́yàn ní kéwù gan ọlọ́run kéwù gan ó kọjá sísọ tí ẹ bá bàjẹ́bàtà pàdé nínú nínú mọ̀ èyí ó sọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n òṣùlùbù wọn kò jẹ́ kí wọ́n jèrè àwọn èèyàn èmi náà bájà kan yìí tí mo fi tú gbòjọ wọn tújọ lọ́rẹ̀ ìwọ̀n pátákó anybody so náà ni mo fi wọ́n hàn pé ẹ má bà mí jà àwọn èèyàn pa àlẹ́ yìí torí ìtùjọ yín ẹ wá jẹ́ ká sẹ́rí sẹ́rí ìjókòó yìí ẹ̀jẹ̀ á máa jẹ sí ọ̀dọ̀ ọlọ́run mo mọ nǹkan tí mo sọ lẹ́mìí mi o tí má sì kó omi lónìí mo mọ ìgbésẹ̀ tí màá ṣe. tí àwọn nǹkan tẹ̀ ibùn àwọn tá ń sọ̀rọ̀ kan rẹ̀ àwọn bá ṣe kán kọ̀ kí gbogbo ọ̀nà tẹ́ gbà sọ̀rọ̀ yìí ẹ mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ kábẹ́ hmm. kí n tẹ́ ń sè kó sè sóore àwọn wa tẹ́ bá pàdé lóko lánàá bá tá a lè kó lọ sí ìpàdé ní kọ́fẹ́rẹ́nsì kó sè so mọ̀ bẹ́ẹ̀ ṣe so ọ̀dọ̀ àwa yìí ló wà látọ̀ bá tọ́pìkì mi pẹ̀lú ọkọ àwọn fáǹsì kan wà tẹ́kí àwọn àwọn náà yà wèrè ẹ ń ma bú ọ ni nta bẹ́ẹ̀ bí lẹ́ẹ̀kan sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kẹ́lẹ́kan kí nta bá wí fún wọn wọn ni wọn gbà pé wà láwùtọ́ ni o wà láwùtọ́ ni hmm. wà láwùtọ́ ni nta bá tó fún wọn sẹ́yìn àwọn kẹ́lẹ́ sí ẹ ń ṣe wàhálà púpọ̀ àwọn tí wàhálà wọn fi yọrí àbí ká dá sí Ọlọ́run tí má tẹ̀lé lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan so ẹ rí ẹ rí àwọn èèyàn kọ́ lọ́n wọlé abẹ́ bàbá yìí Ọlọ́run bá fún wa.